أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وهو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه ومن سن سنته إلى يوم الحساب والجزاء يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ يومئذ شأن يغنيه أما بعد فهيتها الأمهات المسلمات القانتات حييكن تحية إسلامية قائلا السلام عليكن ورحمة الله تعالى وبركاته نعم lẹ́yìn tí a dá ọpẹ́ fún ọlọ́run bá ọba ọ̀kan ọba tí kò tí ò sì bi, bẹ́ẹ̀ kò ní alábàákẹ́gbẹ́ kankan nídìí iṣẹ́ rẹ̀ òun náà ni ó rán àwọn òjíṣẹ́ rẹ̀ láti wá ṣe àlàyé ẹ̀sìn wa fún wa. lẹ́yìn náà wà lékún ìkẹ́ àti ìgẹ̀ fún ẹni tí ọlọ́run bá gbé dìde rahmatan lil alamin kó máa jẹ́ ìkẹ́ fún gbogbo àgbáláyé àti gbogbo àwọn aráalé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo èèyàn tí ó bá ń tẹ̀lé e títí tí ó fi di ọjọ́ ìṣirò àti ọjọ́ tí ọlọ́run fún èmi àti ẹ̀yin ní ẹ̀san lórí iṣẹ́ tí a bá gbélé ayé wa ṣe ní ọjọ́ tó jẹ́ pé ọlọ́run bá ròyìn rẹ̀ pé yawma yafirru al-mar'u min akhihi ọjọ́ tí ọmọ ènìyàn máa sá fún ara wọn wa ummihi wa abihi bàbá ó máa sá fún ọmọ ìyá náà ó máa sá fún ọmọ ó dà wà sahibatihi wa bani bẹ́ẹ̀ náà ni ọkọ ó máa sá fún ìyàwó nígbà tí ìyàwó náà bá ń sá fún ọkọ abẹ́ọ́lọ́wọ́n bá àlá àkóso wálé ẹni tí ó là tí ó bá di ọjọ́ náà. fahadihi dawratun khasatun lin-nisa'i faqat. دون الرجال كما كان في عادة النبي صلى الله عليه وسلم في حياته نعم eléyìí náà ni ìjókòó tí ó jẹ́ pé kìkìdá àwa obìnrin nìkan ni ó kó sínú yóò máa jẹ́ tààlìm ìdánilẹ́kọ̀ọ́ fún àwa obìnrin nìkan tí kò sí ọkùnrin ń bẹ̀ gẹ́gẹ́ bó ti jẹ́ pé ó wà nínú ìṣesí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí nígbà tí ó wà ní ayé àríkà pé anabi sallallahu alaihi wasallam ó máa ń ya ọjọ́ kan sílẹ̀ tí yóò fi dá àwọn obìnrin lẹ́kọ̀ọ́ nípa tí ọlọ́run bá wọn sọ kalẹ̀ láti lè ṣàlàyé ẹ̀sìn wọn fún wa tí àwọn obìnrin náà tí wọ́n sì ní àǹfààní àti béèrè nǹkan tí kò bá yé wọn nínú ẹ̀sìn tó láríkà yìí pé àwọn obìnrin wọn kì í máa ń tijú láti máa béèrè nípa nǹkan tí kò bá yé wọn kí ẹ̀sìn náà kó lè bàa àtẹ̀wọ́gbà ní ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala náà mẹ́ni tí ọlọ́run wá lò ní sábà tí àwa náà ti wá rí irú àǹfààní báyìí láti lè ṣe ìgbésẹ̀ gẹ́gẹ́ bíi ti ànábì sallallahu alaihi òun náà ni àwọn ìmáàmù wa láàyè yìí fadilatu sheikh Qamaruddin Yunus Akorede hafizahullah kí ọlọ́run ọba aláàkóbá lọ́ra ẹ̀mí wọn lórí dáadáa àti xidima islam àti xidima gbogbo àwa mùsùlùmí kọjá kan ṣe débi tí ó ti ní èrè àlìjánà fìdáùs òun náà ni ẹ̀san tó ga jù tọ́lọ́ fi máa ń sànyàn lẹ́sàn-án abẹ́lọ́wọ̀n ọba aláàkóbára jogún rẹ̀ fún wa àti gbogbo àwọn tí wọ́n jẹ́ olùrànlọ́wọ́ wọn nídìí ètò náà àti gbogbo àwa tá à ń gbìyànjú láti wà ní ojú ọ̀nà náà abẹ́lọ́wọ̀n ọba aláàkó sọ̀rọ̀ oníkálukú wa di ìrọ̀rùn kó sì ẹ̀sìn yìí ní àtẹ́wọ́gbà ní yaumul kó wá sí ìjókòó kó má ṣe ní ìbàlẹ́jọ́ aburú fún wa kó má jẹ́ ká kábàámọ̀ pé kí ni mo wá wà ń bẹ̀ sí kó jẹ́ ká kábàámọ̀ dáadáa pé alihamudulilá tó o tún mí má àwọn àjọ dáadáa bẹ́ẹ̀ náà làbẹ́ lọ́nkọ́lọ́nkọ́ jẹ́ kó rí bẹ́ẹ̀. náà lẹ́yìn wá àgbà náà inṣọ́lá tàn án àlàyé tó máa bẹ̀rẹ̀ ó sì bẹ̀rẹ̀ náà nù torí wípé mùsùlùmí máa ń tẹ̀lé àdéhùn ni aago mẹ́wàá náà ni a máa bẹ̀rẹ̀ ètò àníṣàlá aago mẹ́wàá ti lù àti bẹ̀rẹ̀ náà nù so àárọ̀ oníkálukú wa ká wà ní ìfarabalẹ̀ àti ìdákẹ́jẹ́ bákan náà èyí tí ń sọ fún wa nínú advice tí ètò náà bá ń bẹ̀rẹ̀ lọ ní wípé tí wọ́n bá ti ń bá wa sọ àwọn tọ́pìkì kọ̀ọ̀kan ẹ jẹ́ ká ní ní ọkàn pé gbogbo nǹkan tí wọ́n fẹ́ bá wa sọ pátápátá ló bá wa wí ká má máa rò yí pé ẹ umu kínní ló máa ń ṣe kínní yẹn ah kódà ó lè jẹ́ pé nìkan tá a ti ń bá jà tẹ́lẹ̀ ká wò pé ọ̀rọ̀ kan fẹ́ sọ lónìí o umu yẹn ló bá wí ajẹ́pàwò ṣàǹfààní nìyẹn nítorí pé tán bá ti ń ṣe wáàsí tó ń sọ̀rọ̀ àtẹni tí wọ́n bá a sọ àwọn méjèèjì náà ni ó ń bá a wí kọ́lọ́n ọba àlá kó má ṣe ní ìbàlejò aburú fún wa. ọ̀lọ́kùtù wa tó sáàlìsà ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni kálímọ́tò tarahib welcome speech wọ́n máa bá wa wọ́n ó kí wa káàbọ̀ wọ́n ó dẹ̀ sọ fún wa nípa díẹ̀ lára ọlá tó ń bẹ níbi kí obìnrin máa gbìyànjú láti wá ìmọ̀ ẹ̀sìn ẹni tí ó bá tẹ̀lé náà ni ìkan lára ọmọ wa ń bíbá yìí náà ni àwọn náà ni wúmọ Aisha Komarudin Yunus falyatafaddal. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله السلام عليكم ورحمة الله وبركاته نعم وانكي أبرا صورة lórí ìjókòó tí a jókòó ní bíbá ilé ni. أعوذ بالله من الشيطان الرجيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا, أوتوا العلم درجات قرآن èyí tá a kà yìí ó ní òun ó máa gbé àwa tí a bá ní yímánì ta ní ìgbàgbọ́ ọlọ́run bá sọ pé òun ó máa gbé wa ga ọlọ́run bá tún sọ pé òun ó máa gbé àwọn tí ó bá wá ní mímà pẹ̀lú yímánì wọn òun ó tún gbé wọn ga yàtọ̀ sí àwọn tó jẹ́ pé ìgbàgbọ́ nìkan ni wọ́n ní kọ́lá sallallahu alayhi wa sallam talabul ilmi faridatun ala kulli muslimi ìmáwá mímà ó jẹ́ ọ̀ranyàn fún obìnrin àti ọkùnrin fún gbogbo mùsùlùmí láti máa wá tí ò yọ ẹnìkankan sílẹ̀. وقالت عائشة رضي الله عنها نعم النساء نساء الأنصار لم يكن يمنعهن الحياة أن يتفقهن في الدين ìyá wa Aisha rọ̀dí àlọ́wà ní àkọ́lọ́n bá wa kẹ́ ó sọ yí pé mádọ̀lá àwọn obìnrin ansor yí pé tó jẹ́ yí pé ojú òkì ń tì wọ́n láti béèrè nǹkan kan tí ó bá rú wọn lójú nínú ẹ̀sìn wọn ẹ jẹ́ kí a gbìyànjú ká jẹ́ kan nínú àwọn tí yóò máa wá mímọ̀ kí kí ọlọ́run kó ṣe mímọ̀ yẹn àti wa àti lílo rẹ̀ kó ṣe nírọ̀rùn fún wa adẹ̀bẹ̀ ọlọ́run ọba kó jẹ́ pé ìjókòó tí àwa jókòó lé gbogbo ń tá gbọ́ ń bẹ̀ kó ṣe ní kó jẹ́ ká rí gbọ́ kódà ṣe lílo rẹ̀ kó ṣe ní ìrọ̀rùn fún wa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha anta astaghfiruka wa natubu ilayk. naam al-muhadaratul ula lẹ́kṣọ̀ alákọ̀ọ́kọ́ tá a máa kọ́kọ́ gbọ́ nísìnyí òun náà ni al biha nisa al-muhramatu biha nisa àwọn nǹkan tí ó jẹ́ èèwọ̀ tí obìnrin wá fi ọwọ́ yẹpẹrẹ mú àwọn nǹkan tí ó jẹ́ èèwọ̀ tí àwọn obìnrin tá a máa fi ojú kékeré mú pé máínọ́ọ̀tì ni òun náà nìkan tí wọ́n fẹ́ bá wa sọ tí ó jẹ́ lẹ́kṣọ̀ wa alákọ̀ọ́kọ́ ẹni tó dẹ̀ máa ṣe lè fún wa ni àwọn sheikh wa Kamarudin Yunus. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammadin bin abdillah. وعلى آله وأصحابه ومن والاه أرجو فهم الله سبحانه وتعالى ọba tí ó ṣẹwàkù di àsìkò yìí ká lè bá a tún máa tẹ̀síwájú nínú ìjọsìn rẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe bùkátà abẹ́lẹ̀ òun nínú anúra àti agbára rẹ̀ kó má ṣàì jẹ́ kí a máa bẹ́nu àwọn ẹrú ọlọ́run àwọn tí wọ́n mójútó ìtọ́lọ́wọ́n bára wọn wá ṣe nínú ìgbésí ayé wọn. ìkẹ́ ọlọ́run alọ́lọ́kọ́ abánàbíwá Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn aráalé ànábì àtàwọn sọ̀hábà ànábì àti gbogbo àwọn tí wọ́n wà ní orí ìlànà wọn títí yóò fi di ọjọ́ ìkẹyìn. akígbogbo akáàbọ̀ sí ìkàlẹ̀ lórí ètò èyí tí a pè wá sí láti wá bára sọ̀rọ̀ ọlọ́run èyí tó kàn nínú prógámù náà ni lẹ́kṣọ̀ alákọ̀ọ́kọ́ bí mọ̀ọ́dọ́ almuharramatu lẹ́tì istahanat biha nisa àwọn nǹkan tó jẹ́ nǹkan tí ò dáa nǹkan èèwọ̀ èyí tó jásí pé àwọn obìnrin tí wọn ò kà kún tí wọn ò kà sí. Si nínú ẹ̀sìn àwọn tí ó bá ṣe náà ni àwọn sheikh wa Kamarudin Yunus Akorede hafidhahullahu waraahu abẹ́lẹ̀ náà àánú rẹ̀ kó má ṣàṣe ní àǹfààní fún gbogbo wa. alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa alladhi ja'alana min ummati muhammadin sallallahu alayhi wa sallam ọba tí yóò fi wá sínú àwọn ìjọ tí ń tẹ̀lé anábìwá muhammad wasalaatu wasalaamu alayhi anu ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run kọ́ba nábì náà wa ala alihi wa sahabihi ajmahin kó sì bá gbogbo àwọn sahaba rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ akíwa pé akábọ̀ sí. Si, ilé ẹ̀kọ́ tí ẹnìkọ̀ọ̀kan wa tá a máa fi rárá wa létí nípa ẹ̀sìn ọlọ́run abẹ́lọ́run nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ kọ́lọ́run kọ́mọ́sà jẹ́ pé gbogbo tí abábá ní sọ kọ́lọ́run jẹ́ sàǹfààní fẹ́nìkọ̀ọ̀kan wa ọlá agbára ọlọ́run ọlá àánú ọlọ́run àwa tí a jẹ́ obìnrin kò síyàtọ̀ láàrin wa àtàwọn ọkùnrin tó bá ti di inú ẹ̀sìn wa gbogbo tó yẹ kí ọkùnrin ó mọ̀ gbogbo ẹ̀ náà ló yẹ kí obìnrin náà ó mọ̀ torí pé ńgbà tọ́lọ́wọ́n bá aláǹ sọ̀rọ̀ a'udhu billahi minash shaitanir rajim ọlọ́wọ́n bá ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run lóun ọ̀dá àlìjànú àti ọmọ èèyàn òun ọ̀dá wọn lásán bí ìbá jẹ́ pé òun dá wọn torí káwá sin ọlọ́run ọba wa. tàbá wo yìí ó kó àlìjànú àtọ́mọ èèyàn ó kó jọ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó dá àwọn ọmọ èèyàn àtàlìjànú fún ẹ̀sìn ọlọ́run tàbá wá wo àwọn èèyàn tí ọlọ́run rè fáàsì níbí á rí i pé èèyàn méjì náà ní máa ń jẹ́ èèyàn bí ó bá jẹ́ akọ yóò sì jẹ́ abo a jẹ́ pé kò sí àtọ̀ láàrin àwa àtọkùnrin nípa ọ̀rọ̀ ẹ̀sìn wa bí àwọn ọkùnrin bí wọ́n ṣe ń gbìyànjú láti lọ lè wà lékún nípa àgbọ́yẹ̀sìn wọn bẹ́ẹ̀ náà làwọn obìnrin ló ọ̀ràn yàn lérí àwa náà ká máa wá àlékún ìmọ̀ nípa ẹ̀sìn wa nígbà jẹ́ pé ẹ̀sìn náà ni ó ṣẹ́kù nígbà tí ilé ayé bá tán ẹ̀sìn nìkan ni ó ṣẹ́kù téèyàn bá ti tán sínú ayé abẹ́lọ́hun nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ àlékún àgbọ́yé ẹ̀sìn náà kọ́lọ́mọ́sá ìṣẹ́fẹ́ ní kọ̀ọ̀kan wa alimuharramatu alẹ́tì istahanati biha an ètí wọ́n ní ká fi ìbánisọ̀rọ̀ lásìkò díẹ̀ tí a ní òun náà ni àwọn nǹkan tó jẹ́ èèwọ̀ nínú ẹ̀sìn wa èèwọ̀ ni àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọn ò máa lè wọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa à ń fojú tẹ́ńbẹ́lú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa à ń fojú kéré rẹ̀ alimuharramat ní tí ń pè bẹ́ẹ̀ òun náà ni tọ́lọ́run ṣe léèwọ̀ lérí àwa obìnrin tọ́jẹ́ pé a gbọ́dọ̀ ṣe é alákọ̀ọ́kọ́ ń bẹ̀ nínú àwọn al-muharramat òun náà ni ashirku billahi wahdahu la sharika lahu ashirku billahi azza wa jal ká máa ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba wa ìmáa ṣẹbọ ẹ̀ṣẹ̀ ńlá ni lérí ọkùnrin àti lérí obìnrin ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ṣe ìmọ̀ arúbọ léèwọ̀ ní tí wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ni ká ní nǹkan nǹkan tí a tún sìn yàtọ̀ sí ọlọ́run bá Allah gbogbo àwọn àtàjò kólẹ̀ yìí abẹ́lọ́ ọlọ́run ti máa wá kó ń bẹ̀ kọ́lọ́ mọ́jà padà síbẹ̀ bẹ́ẹ̀ ká máa sin igi àbí ká máa sin rin àbí ká máa sin iná àbí ká máa sin omi àwọn kan sì kù ń bẹ̀ dárọ̀ yìí tọ́jẹ́ pé òrìṣà ìdílé wọn ni gbogbo àwa tí a ti ṣe tá a ti túbá ọlọ́mọdé àtún padà síbẹ̀ gbogbo àwọn tí wọ́n ń ṣe kọ́lọ́mọ́sàbá yí àwọn náà padà sí dáadáa bẹ́ẹ̀ bá ti ń ṣe lẹ́yìn bọ́bá ti jáde ńlẹ̀ ayé ọlọ́run ní inna Allaha la yaghfiru an yushraka bihi ba'da a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní òun ò ní fẹ́rí jìn tó bá sì wọ́ná kò ní jáde mọ́ àmọ́ nínú àwọn tó ìwọ̀ tóun náà jẹ́bọ tọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin tí a ṣàkíyèsí òun náà ni ká máa lọlé alájò látara bóyá ọkọ àbí ọmọ àbí nítorí iṣẹ́ àbí nítorí àlàáfíà ara ká wá gba ilé alájò lọ láti máa lọlé wọ́n ní iṣẹ́ ìṣègùn gbogbo àná pé tí à ń wá ọlọ́run bá nìkan lọ́ba tí máa ṣe ọlọ́run ní fún yàn lárísìkí ọlọ́run ní sọ́ọ̀yàn ọlọ́run ní fún yàn lálàáfíà ọlọ́run bá ní gbìyàn ga ẹni bá ń ṣe léyìn ó ti ń ṣe àwọn èèwọ̀ kan nínú àwọn èèwọ̀ àbí ká máa lọ lè wọṣẹ́ ká máa lọ lè wádìí ìtọ́pamọ́ nínú ayé wa àbí ká máa sùn kán mọ́lé àbí ká máa so máa ṣọ́ọ̀bù àbí ká máa bá wọn kópa níbi ọdún ẹbọ àwọn ọba wọn ṣẹbọ bọ̀tẹ́ bá ń ṣẹbọ ní lábúlé àwa náà á jáde àbí ká dáwó à ń dáwó fún wọn gbogbo ẹni bá ti ń ṣe léyìí tó bá ti jáde láyé ọlọ́run bá ní yóò wọ iná kò sì ní jáde ńbẹ̀ mọ́ kọ́ lọ́mọ ṣèwá lọ́mọ náà ọlọ́run bá ní kul ta'alaw atlu ma harrama rabbukum alaykum alla tushriku bihi shay'a ọlọ́run rẹ̀ ànábì bá mi sọ fún gbogbo àwọn mùsùlùmí òdodo wípé kí wọ́n wá ń bí o ànábì ni ọlọ́run ẹ wá ń bí ẹ jẹ́ kí n ka ìtọ́lọ̀ ń ṣe léèwọ̀ fún yín àkọ́kọ́ rẹ̀ náà ni allah tushiriku bíi shay'a ẹ gbọ́dọ̀ mú ẹbọ papọ̀ mọ́ ọlọ́run ẹ wọ́n pè ní kéèyàn mú ẹbọ papọ̀ mọ́ ọlọ́run òun náà ni kéèyàn ó ní nǹkan kan tó gbàgbọ́ wípé yóò ṣe tóun fẹ́ àbí yóò dáàbò bò wọ́n níbi aburú yàtọ̀ sí ọlọ́run ọba allah ọlọ́run ọba nìkan lọ́ba tí a máa ń sìn òun nìkan náà lọ́ba tí a máa ń dúró tì a gbọ́dọ̀ sí nǹkan míì a sì gbọ́dọ̀ wárán lọ́wọ́ pẹ̀lú nǹkan míì ẹni bá ti ṣèkan nínú méjèèjì yìí ó ti di ẹlẹ́bọ èèwọ̀ ní lérí ilẹ̀ ọlọ́run tọ́lọ́run ló nílẹ̀ òun ló ní sánmà òun ló ní gbogbo tó wà ń bẹ̀ tá a bá wá ní ìdí kankan nínú tó wà nínú sánmà yìí àbí tó wà lábẹ́ ilẹ̀ àbí ní eré ilẹ̀ ọba tó ní nàlá pé kì í ṣe ẹ̀dá tí ọlọ́run dá eléyìí jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn èèwọ̀ gbogbo àwa tí a bá sì ní ìta gbàgbọ́ ọyá bàbá ológun ní ṣe fún wa ní o àbáwọn àfọ oníjàlábí ni wọ́n ń ṣe fún wa ni àwọn òbí wa ni wọ́n gbé wá fún wa àbáwọn ẹbí wa ẹja ló lè dànù ká tó jáde láyé torí nígbà tí kú pé ọlọ́run bá lóun ní fèrèjì tó bá sì wọná kò ní jáde mọ́. níta ń wá ìdáàbòbò lọ́dọ̀ ẹ̀ àti ìrànlọ́wọ́ ọlọ́run bá jù lọ àwa la ní mùsùlùmí ni wá ikú ò nínú bọ̀rìṣà náà ló jẹ́ àmọ́ mùsùlùm tẹ́yìn tó wá sóògùn tí ń bọ̀rìṣà kì í ṣe mùsùlùm mọ́ nìyẹn níta wàá gbàgbọ́ ni iyyaka na'budu wa iyyaka nasta'in ìwọ ọlọ́run ọba ìwọ nìkan ṣoṣo iná ìlà máa sìn ìwọ nìkan ṣoṣo ìlà máa wá ìrànlọ́wọ́ wá sí ọ̀dọ̀ rẹ̀ èyí tá a wá máa ń ṣe kò gbọ́dọ̀ yapa ń ń sọ jáde ní ẹnu alákọ̀ọ́kọ́ nìyẹn ká máa kà á ẹlẹ́ẹ̀kejì alẹ́ istihza'u bid-din òun náà ni ká máa fi ẹ̀yẹ́ àwọn shari'atil islam àbí òfin ẹ̀sìn bóyá làwọn òfin òfin kan lẹ̀ ipe ká máa lò ó àbí sunna anabiwa muhammad sallallahu alaihi wa sallam káwá jẹ́ pé ẹ̀sìn là fi ń ṣe yẹ̀yẹ́ ẹni bá ń fẹ̀sìn ṣe yẹ̀yẹ́ ọlọ́run ọba ní fi ń ṣe yẹ̀yẹ́ tọ́bárà àwọn tí wọ́n ń ṣẹ̀sìn tọ́jẹ́ pé ìwọ ò tí ìlágbára àti máa ṣe bíi tiwọn má sọ ọ́ di ìlara má sọ ọ́ di kọ́mọ wá fi wọ́n ṣe yẹ̀yẹ́ ọlọ́run ọba ní abillahi wa ayatihi wa rasulihi kuntum tastahzi'un ọlọ́run ọba ní sí èmi ọlọ́run ọba àbí àyà tí mo sọ kalẹ̀ àbọ̀ òjíṣẹ́ mi ilẹ̀ fi ń ṣẹ̀fẹ̀ ilẹ̀ fi ń ṣe yẹ̀yẹ́ láta àtẹ́bìrù ẹ̀ láwùjáre kọ́dí kàfárìtùm ba'da ìmánìkùn pẹ̀lú tẹ̀ ń ṣe yẹn ẹ ti di kèfèrí lẹ́yìn ìgbà tẹ́ gbàgbọ́ kọ́dí kàfárìtùm ba'da ìmánìkùn lẹ́yìn ìgbà tẹ́ ti ní ìmán ẹ sì ti di kèfèrí a jẹ́ pé kéde kéèyàn ó fẹ́rí kalẹ̀ fúrùsà nìkan lèèyàn fi jáde kó nù Islam ẹni tí ń fi ẹ̀sìn sí yẹ̀yẹ́ àbí òfin ẹ̀sìn àbí sunna òjísọ́lá muhammad sallallahu alayhi wa sallam bóyá ká máa fi ẹni tó nínú gbọ̀n àbẹ́ni tí ń lo jalbab àbẹ́ni tí ń lo nìkọ́ àbẹ́ni tí sòkòtò rẹ̀ tí kọ̀kọ́já kókó ẹsẹ̀ rẹ̀ àbẹ́ni tí ń kírun púpọ̀ ìyẹn náfìlà púpọ̀ káwá sọ di yẹ̀yẹ́ máa la ọlọ́run bá ní ìmọ̀ múyàn jáde kó nínú islam èèwọ̀ ni ẹni bá ti ń fi ṣẹ̀ríà sí yẹ̀yẹ́ ọlọ́run ní fi ń ṣe yẹ̀yẹ́ tí ọlọ́wọ́n bá lọ́sọ̀ sẹ̀rí àyẹn kalẹ̀ ẹni máa fi súnà sí yẹ̀yẹ́ ànábì ní fi ń ṣe kíní ní fi ń ṣe yẹ̀yẹ́ yẹn nítorí ànábì lọ sàlàyé bẹ́ẹ̀ èyí tó bá ti lè máa ṣe ọmọ bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́hún ṣe rọrùn fún wọn náà kì í ṣe pé ọmọ àfàwọn ti ń ṣe é ṣe yẹ̀yẹ́ ẹlẹ́ẹ̀kẹta al-ijihad ní tí wọ́n ń ìdájọ́ wọn bákan náà ní lọ́dọ̀ ọlọ́run láwùjọ wa lé nìyẹn máa gbọ́ àwọn ìròyìn oríṣiríṣi wọn ní ìyàwó ogún ọkọ rẹ̀ ogún pa wọn ní ọkọ náà ogún ìyàwó ẹ̀ pa gbogbo ohun tí yìí bá fi pa ọmọ níbi àádámà wọn ní èèyàn mú nǹkan náà lọ́wọ́ èèyàn mú lọ́wọ́ dọ́rùn ni wọ́n wà ní kéèyàn gbé e wọ nábẹ̀ gbogbo tí ìbínú tí ẹnìkọ̀ọ̀kan wa tí àbá ń bí ìyá àkíwọ̀lọ́kọ́dọ̀ba ká máa ronú wípé ẹ̀mí ò gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ wa ò gbọ́dọ̀ pààyàn pẹ̀lú nǹkan ìjà ó sì gbọ́dọ̀ pààyàn pẹ̀lú poison ò gbọ́dọ̀ pààyàn pẹ̀lú kí ó fi nǹkan kan pa nínú àwọn nǹkan tí máa ń pààyàn ọlọ́run ni wà látàkàtúlù nafsa lẹ́tì harrama Allahu illa bil haqq ọlọ́run bá ní ẹ gbọ́dọ̀ pẹ̀mí o ẹ má jẹ́ mi ọ bọ́ lọ́wọ́ yín o ẹ̀mí yẹn ọlọ́run ṣe lè wọ̀ fún yín kẹ́ẹ̀pá àwọn tó bá lẹ́tọ̀ọ́ sí kẹ́ẹ̀pá wọn nìkan náà ní kẹ́ẹ̀pá àwọn òwò náà làwọn tó bá pààyàn ẹni bá ti pààyàn wọ́n pa òun náà bóbìnrin kan bá pọkọ rẹ̀ ń sìn nínú sẹ̀ríà òun náà ò ní gbáyé mọ́ nínú òfin ayé gan wọ́n pa òun náà padà ọlọ́run ọba ni ẹ má pààyàn o torí ẹni bá pààyàn ọlọ́run ni wọ́n tó lu mọ́mì náà bí yẹn bá pọ̀lù gbàgbọ́ òdodo kan múta àmìdá ó máa mà pa fàjàzà òhù jahannam ọlọ́run bá ní àyè kan bẹ́ẹ̀ lẹ̀ fún tí a ti san lẹ́sàn tó ṣe yẹn nínú náà jahannam khalidan fiha yọ pẹ́ ń wa ghadiba Allahu alayhi nítorí pé ọlọ́run ti bínú sí wa la'ana ọlọ́run ti gbé jìnnà sí kẹrẹ̀ wa a'adda lahu adhaban adhima ọlọ́run ọba àlá ó ti bá ṣètò kalẹ̀ ọlọ́run ti palẹ́sẹ̀ kalẹ̀ fún ìyà tó tóbi ìyà tó ṣe kíni ìyà tó tóbi kọ́lọ́mọsọ wálé ìyàwó gbogbo ìtí máa ń lọ lù á máa fi kọ́gbọ́n mọ́fọ́ ń fọ̀ bẹ́ẹ̀ ṣeré mọ́fọ́ ń fi àwọn nǹkan tí ó lè gbẹ̀mí wọ́n fi ṣàwàdà pẹ̀lú èèyàn especially àwọn ọkọ wa tó wà nílé torí tí inú bá ti bí obìnrin míì kò sí tí ò lè mú páńpẹ́ ìsù kọ́lọ́mọdé àkó sínú ẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin <clears throat> òun náà ni azina nínú àwọn nǹkan tó jẹ́ èèwọ̀ lérí ilé ọlọ́run wal muqarribatu ilayhi òun náà ni kí ọkọ tó fẹ́yàwó ṣe mọ̀ pé mo ti fẹ́yàwó yẹn gbogbo tí ń bẹ lára ìyàwó yẹn ó ti di tọkọ yẹn kí ẹlòmíì tí òun yẹ sọkọ yẹn kọ́ máa wá láṣepọ̀ pẹ̀lú yẹn àbí kọ́ máa báyàn ṣe àwọn nǹkan tí máa ń líìdì sí àṣepọ̀ eléyìí èèwọ̀ ni nínú ẹ̀sìn wa gbogbo obìnrin ilé ọgbọ́dọ̀ mọ̀ pé ọkọ ọ̀kan náà lèyàn máa ní nílé ayé gbogbo obìnrin ọgbọ́dọ̀ gbà pé nígbà tí wọ́n bá ti so igi fún arákùnrin arákùnrin yẹn òun náà lọ́kọ títí tó wọn fi jáde láyé gbogbo àwọn tí ẹ̀sìn òye èèwọ̀ tá à ń sọ lọwọ yìí wọn ò kankan ni wọ́n máa ń pè ní aláàánú wọn àbí kí wọ́n pé wọ́n máa pè lọ́rẹ̀ẹ́ wọn bá ní wala láwọn ẹni rẹ ẹ ní bá wọn níbi sìnà ẹni bá ṣe nínú yín asama ni yóò pàdé àwọn afáàdé láti ilé ayé ń bí gan lẹ́yìn náà ẹ̀mí rẹ̀ ò ní balẹ̀ lẹ́yìn náà kí ọkọ yẹn padà kọ́lẹ̀ tọmọtọmọ ọlọ́run fi ni wàlá zina ọlọ́run bá ní ẹ má mọ́ ẹni tí ó mú yín ṣe sìnà innahu kana fa'isha nítorí pé ìbàjẹ́ ni wàsá àṣàbíìlà ọ̀nà burúkú ni bọ́lá bá pe ọ̀nà kan burúkú bẹ́ẹ̀ bá rìn aburú náà lẹ́yìn orí ń wa pẹ̀lú oníkéèyàn wà ní kọ̀rọ̀ nínú kọ̀rọ̀ àbí nínú yàrá pẹ̀lú ọkùnrin tí kò lẹ́tọ̀ọ́ tí ì sọkọ yẹn kì í ṣe bàbá yẹn kì í sọmọ yẹn anabi ni la yakhluwanna rajulun bimra'atin fa inna shaytana thalithuhuma anabi lọ́kùnrin kan àtobìnrin wọn ò gbọ́dọ̀ wà nínú kọ̀rọ̀ kan àbí nínú yàrá kan kan wá tilẹ̀kùn nítorí pé èṣù òun ó sì kẹta wọn bẹ̀ nínú àwọn kan tí máa ń fa àzina àzina ìtìkáàtù àkàdán òun náà ní kéèyàn máa lọ́rẹ̀ẹ́ kéèyàn wà lé ọkọ kó tó wá ní ọ̀rẹ́ ọkùnrin bóyá ọ̀rẹ́ tí wọ́n jọ parí skul oye nọ́mbà rẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀ wọ́n ti jọ ń pera wọn àbí àwọn ọ̀rẹ́ tó jọ wà ní ibi iṣẹ́ àbá àwọn ọ̀rẹ́ àwọn ọkùnrin tí wọ́n wà tó jọ wà níbi iṣẹ́ kọ́ wá sọ́dọ̀ rẹ̀ wọn àwa rí i pé arábìnrin tó wà lé ọkọ yìí àmọ̀ kó tún lọ́rẹ̀ ẹni tó wá jọ rẹ̀ látara social media ọ̀pọ̀lọpọ̀ àwọn táwà lérí Facebook àbí táwà lérí WhatsApp ni ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi máa ń ṣàgbákò ìmọ̀-ìyàn ọ̀rẹ́ nípasẹ̀ lílo àwọn ìtakàsílẹ̀ yìí ọlọ́wọ́n bá aláwò gba obìnrin láàyè kó ní ọ̀rẹ́ kankan ọkọ rẹ̀ náà lọ̀rẹ́ ẹ̀ àwọn obìnrin mùsùlùmí àwọn náà lọ̀rẹ́ rẹ̀ ọlọ́wọ́n gbà kéèyàn ọmọ ìyàn èèyàn gbọ́dọ̀ lọ́kọ kó tún lálẹ́ ọlọ́run ní fáńkì òhun náà bí ìdí ní alẹ́ hìn náà ọlọ́run bá ní ẹ fẹ́ àwọn ìyàwó pẹ̀lú yọ̀ǹda àwọn ará ilé wọn wá tó hun na ojú ra hun na bil ma'ruf ẹ fún wọn lówó sàdáàkì wọn ẹ wọn lówó sàdáàkì wọn muhsanatin ghayra musafihat kẹ́ẹ̀sì jẹ́ ẹni tí ó mara dúró kẹ́ẹ̀ má jẹ́ oníbàjẹ́ wàlámù tẹ́kìdáàtì àkàdán ẹ sì má jẹ́ ẹni tí yọ lọ́rẹ̀ẹ́ àkàdán òun náà ni ọ̀rẹ́ kọ̀kọ̀ wọ̀lá mo tẹ́kẹ̀dá tí àkàdán ọlọ́run ní ẹ̀yin obìnrin ẹ má mú ẹnì kankan lọ́rẹ́ kọ̀kọ̀ lẹ́yìn ọkọ yín aya alukurani suratul nisa aya twenty five ló ṣe jẹ́ pé ẹnì kọ̀ọ̀kan wa ládùúgbò ká lọ lè sọ́ra wa àwọn tí wọ́n bá ti ń ṣe ká máa pè wọ́n sákèsí nítorí ẹkún lọ́jọ́ alẹ́ àtàárẹ̀ àti wàhálà àti dójútì lẹ́yìn náà ó kí ó dà wọ́n mọ́lẹ̀ nígbà tọkọ rẹ bá ti mọ̀ àárẹ̀ náà ni ká máa fara kí ọkùnrin bọ́yà ń bọkùnrin lọ́wọ́ àbí ká máa bọ́kùnrin gọ̀kadà obìnrin kò lẹ́tọ̀ọ́ kó máa gun ọ̀kadà kóbìnrin ẹ mọ̀ pé ọlọ́wọ́n bá ní ẹrẹ́jú tá a bá rí àwọn obìnrin ọkùnrin ó wá gbé obìnrin sẹ́yìn wọ́n wá ń fara kanra wọn ẹ rí i pé lẹ́yìn ó tún burú ju ẹrẹ́jú lọ kò sí ọkùnrin tí obìnrin náà fara kàn tọkùnrin ò ní mọ̀ pé obìnrin fara kàn wọn ló sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwa humus àwa sisters tó jẹ́ pé àìrí nǹkan míì gùn mọ́ lójú ọ̀kadà lọ ká lè bẹ̀rù Allah subhanahu wa ta'ala kò sí bó ṣe gun ọ̀kadà tó ní máa fi ara kan ọkùnrin ànábì ní inni la usafihu nisaa ànábì ní èmi o èmi ọba obìnrin lọ́wọ́ ọwọ́ mi kò kí kan ọwọ́ obìnrin òjísàlá Muhammad sallallahu alaihi wa sallam anabi la ayo ta'ana fi rasi ahadi ahadikum khairun lahu min an yamassa imra'atan la tahillu la anabi ni ẹni kọ̀ọ̀kan yín a kí wọ́n fi ọ̀bẹ àbí ká ní nǹkan tó mú kí wọ́n fi gún yàn lérí ẹ kí wọ́n dá eré lu ẹ wò nira yẹn khairun lahu min an yamassa imra'atan la tahillu la ànábì lẹ́yìn ẹnì kọ̀ọ̀kan yẹn ẹ̀yin tẹ́jọ́kùnrin kí wọ́n fi nǹkan dá yín lérí ìlú kí wọ́n fi nǹkan lu yín lérí ó sì lóore fún yín ìnira yẹn ìbádá fún yín kẹ́ faradà ju kí ẹ máa fi ara yín àbọ̀wọ́ yín kan ìyàwó yàwó ìtumọ̀ ni pé ìnira yẹn ó sì fúyẹ́ ju ìyà téèyàn jẹ àbí wàhálà téèyàn kò síjọ́ àlùkìyàmà téèyàn bá ń fara kan ìyàwó níyàwó bẹ́ẹ̀ náà ni àdìsí ń bóbìnrin náà wí kóun náà sọ̀rọ̀ rẹ̀ láti máa fara kan abẹ́lẹ́ kọ́lọ́mọ́sà sọ wa ń bẹ ìlú tá a wà yìí dáàbò bò wa èèyàn ó máa rọ́jú èèyàn máa ṣe farada ẹ̀tùn wa nígbà míì gan tó jẹ́ pé ọkàn obìnrin òun àtọkùnrin wọ́n tún wá jọ papọ̀ wọ́n wá di mẹ́ta aburú yẹn tún gbogbo ìjòkó téèyàn bá jòkó èèyàn jòkó ẹ wò sáfù sáfù ọkùnrin ọ̀tọ̀ sáfù obìnrin ọ̀tọ̀ gbogbo ibi tá a bá wá lọ ẹ jẹ́ ká máa jòkó lọ́tọ̀ káwọn ọkùnrin náà máa jòkó lọ́tọ̀ nínú àwọn tí máa ń fa àzínà khudul qawl wal mizah òní kéèyàn máa dẹ́fẹ̀ kéèyàn máa sàpárá kéèyàn máa dápárá pẹ̀lú àwọn ọkùnrin kéèyàn máa lẹ ohùn ọlọ́run sọ fún àwọn ìyàwó ànábì ó ní yáà ànábì ọlọ́run lẹ́yìn ìyàwó ànábì lastunna ka ahadin minan nisa bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ̀yin lẹ́tọ́bi ju ẹ̀ẹ́sọ obìnrin lásán o ìní ìtàkọ̀ ìtúnna tẹ́bá bẹ̀rù ọlọ́run ọba ni fàlẹ́ àtàkọ̀dá àná bìlìkọ́ọ̀lì tẹ́bá bẹ̀rù ọlọ́run ọba ni ẹ̀ ní máa ń lẹ́ ohùn fàyẹ́tì máa lẹ́sìn ìfi kọ́lì ìmọ̀rọ̀ léyìí tó pé yọ́ padà ṣàkóbá fún àwọn ọkùnrin tí àrùn ṣìnà ń bẹ lọ́kàn wọn wọ́n máa wá máa ronú pa yín tẹ́bá bẹ̀rù ọlọ́run ẹ má máa lẹ ohùn tẹ́ máa bọ́kùnrin sọ̀rọ̀ tó bá fẹ́ gba nǹkan kéèyàn gbà kéèyàn sọ ọfẹ́ fún wọn ní nǹkan kéèyàn fún wọn láì ṣe pé a sì máa dáwọ̀ ẹ̀kẹ́ a máa sara wa a máa dápara ẹ káwùlà màrúfà tẹ́ ẹ bá sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ nọ́mà ẹ sọ̀rọ̀ màrúfà léyìí tó jẹ́ pé kò ní sí ẹ ìmàlẹ̀ ohun níbẹ̀ ìmàlẹ̀ yẹn ìmà ń bí sinasọ́kàn sí ọkàn ọkùnrin tí a ń bá sọ̀rọ̀ especially tó bá jẹ́ pé kì í ọkùnrin tó jẹ́ ọkọ wa tàbá fẹ́ béèrè ká béèrè nǹkan ẹ̀ tàbá sì béèrè tá béèrè tẹ ká máa lọ ká máa wá pàdé àwọn ọkùnrin lójú ọ̀nà kọ́dà àtà sálámà sálámà yẹn wọ́n ní tọkùnrin bá sálámà sí ọ wọ́n ní kó dáhùn sínú kó dáhùn sínú tó bá sálámà ọgbọ́n ọmọ dáhùn sálámà tó bá sálámà sí ọ ọ dáhùn sínú ló fi jẹ́ pé ẹni tó bá wá jẹ́ ẹni tá a mọ̀ pé oníṣẹ́ ni ipe eléyìí alátọ̀ọ́fà ni bóyá èèyàn ń fura sí ẹ̀kọ́ oníbàjẹ́ ni tọ́ba sálámà sí yàn wọ́n ní kò nídìí kéèyàn dáhùn nídìí bẹ́ẹ̀ kí alọ́lẹ̀ sa àkọlé kan lérí àgbóyè ẹ̀sìn wa à ń bọ́kùnrin sọ̀rọ̀ lórí fóònù o kọ́dà bàbá ń kéwú èèyàn gbọ́dọ̀ máa lé ohùn adam lè ṣẹ̀dá ìjẹ̀lbáàb nínú àwọn ìwọ̀ tó jẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni kóbìnrin jáde ńlé kó má gbé jàlbáàbù wọ̀ jàlbáàbù yìí ó jẹ́ ọ̀kan nínú àwọn òfin ọlọ́run ọba wa òfin ọlọ́run ọba òun náà ni jilbab ọlọ́run ni yáyọ nàbí ọlọ́run ọba ni mo pèrè ànábì kulli azwajik bá mi sọ fún àwọn ìyàwó rẹ wa banatik àtàwọn ọmọ rẹ lóbìnrin tí wọ́n ti dàgbà wa nisa'il mu'minin àti gbogbo àwọn ìyàwó olùgbàgbọ́ ìyàwó olùgbàgbọ́ náà ni gbogbo àwọn tajòkólẹ̀ àti gbogbo àwọn tí wọ́n wá táwọn náà ń kírun táàjọ ń pàdé mọ́ṣáláṣí àtàwọn tó jẹ́ pé àjọgbàlá ilà ilà láwùgbọ́ lóbìnrin ọlọ́run ọba ni bá mi sọ fún wọn yudinina alayhinna min jalabibihin kí wọ́n máa da jẹ̀lẹ̀báàbù wọn borí tí wọ́n bá ń jáde zálíkà adìna an yu'rafna ọlọ́wọ́n bá ní bá a sì fẹ́ kí wọ́n rí nìyẹn fala yu'zayna aburú ọ̀wá ní ṣe wọ́n tí wọ́n bá ti ń bẹ lábẹ́ jẹ̀lẹ̀báàbù aburú ò ní ṣe kíni aburú ò ní ṣe wọ́n aburú ní ṣe wọ́n tọ́lọ́wọ́n bá sọ yìí ìtumọ̀ tó wà pọ̀ rẹpẹtẹ àwọn ọkùnrin burúkú wọn ò ní fa burú ṣe wọ́n àwọn àlìjànú burúkú wọn ò ní kọlù wọn lẹ́yìn náà àwọn èèyàn bí àwọn ọmọ ta wọ́n mọ̀ fún ọ lọ́wọ́ ọlọ́run láburú ò ní ṣe wọ́n tán bá ti wà lábẹ́ jẹ̀lbáàbù ìgbà tó obìnrin máa ń gbé jẹ̀lbáàbù bọrí nígbà tó bá ń jáde síta àbí ọkùnrin tí ó yẹ kó rí nínú aṣọ ara ó fẹ́ wọlé wọn ẹ lálejò lọ́kùnrin ó fẹ́ wọlé ọ̀rẹ́ ọkọ ni o àbúrò ọkọ ni o èyí ó gbé jẹ̀lbáàbù rẹ̀ wọ̀ nítorí jẹ́ kéèyàn wo jẹ̀lbáàbù nínú ilé nìyẹn tí ẹni tí ò sí kórí aṣọ ara àyàn tó bá fẹ́ wọlé àmọ́ nípìnlẹ̀ tá a bá ń jáde síta là máa ń lò òfin ni látọ̀dọ̀ ọlọ́run ọba wa ọbẹ̀ lọ nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́sà jẹ́ ọrọ̀rùn fún wa àwọn tí ò ti máa lò kọ́lọ́mọ́sà ọrọ̀rùn fáwọn náà àwọn tó ti ń lò kọ́lọ́mọ́sà bọ́ọ̀lẹ̀ ọlágbára ọlọ́run ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn èèwọ̀ kashfu al-awra al-mughalladha oye kashfu al-awra al-mughalladha àwọn òhò tó nípa oye ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin kọ́dà ọ̀pọ̀lọpọ̀ àti àríyá àpẹẹrẹ ìsìn lára wa à ń sẹ́lẹ̀ wọn balabala yìí ẹnìkan kan gbọ́dọ̀ rí erúkún rẹ̀ dé ọrùn rẹ̀ lẹ́yìn ọkọ rẹ̀ nìkan bàbá rẹ̀ gan lè rí ẹ àwọn àyè tá a sọ yìí àmọ́ láti ọrùn dé erí láti erúkún désàlẹ̀ bàbá rẹ̀ lè rí àwọn ọmọ rẹ̀ lè rí bẹ́ẹ̀ ni àwọn ọmọ ìyá rẹ̀ lóbìnrin lọ́kùnrin tí wọ́n jọ bí yín papọ̀ oyè àwọn ọmọ ọkọ rẹ̀ ọmọ ọkọ rẹ̀ ó ti ó lè rí irun erí yàn ọmọ ọkọ yàn àwọn obìnrin ẹgbẹ́ ẹgbẹ́ èèyàn tán jẹjẹ́ gbẹ́ wọ́n lè rí ọrùn rẹ̀ eré rẹ̀ wọ́n lè rí erékùn rẹ̀ délẹ̀ sẹ́rí láàrin erékùn sí ọrùn ẹnìkan kan gbọ́dọ̀ rí àfọkọ rẹ̀ tó bá ti wọ́sọ tó mọ̀ pé aṣọ yìí aṣọ tó sí ara lẹ̀ ni láwọn àyè tá a ọ láti wọ bó ni wọ́n pè jàlábíà kan àbí kọ́ wọ ìró àti bùbá àbí kọ́ wọ skirt and blouse láti fi jáde síta sí wọn tó bá dẹ̀ fẹ́ wọlé ọ láti bo gbogbo bìtà wí ẹ̀ǹgbọ́ ọ̀yọ́ tán lẹ̀ tọwọ́ níta kọ́ ọmọ rẹ̀ láàrin ilé kó ní orí dáàdì òun lọ́wọ́ nílé àbí ọmọ ọmọ tòun lọ́wọ́ nílé ìwọ ni nílẹ̀ Islam. ẹ rí jawasu kásìmù adúlọ̀ dálíkà lè àwòlá kásìmù àwòrá nínú àwọn ìwọ̀ tí ayọ̀ká mójútó ó ní ká lọ lè kí àwọn obìnrin ẹgbẹ́ wá nílé bóyá ọmọ Fatima lápèjúwe ọwá kí ọmọ umm, Zainab ẹ awá dé ilé tá ń lọ ọmọ fatima wá dé ilé ọmọ sẹ́yìn ọmọ fatima ọba bọ́jà lùbáwò ọba ku ìró àti ìró àti bùbá ọba ku skirt and blouse lọ́rùn rẹ̀ ẹlòmíì yóò kú níkà yóò ní torí pé kò sẹ́ni kankan nínú ilé ta ló sọ fún ọ pé kò sẹ́ni kankan nínú ilé látara bẹ́ẹ̀ nínú àwọn ọkùnrin tó wà nílé wọ́n kàn lè jásí wọn lọ́wọ́ àbí kí ọyẹ ẹni tí ó mọ̀ pé wọ́n lálejò kó wọn wọlé lógìgì anabi sallallahu alayhi wa sallam anabi ni maa mi namura ati nfada ati yaaba ha èyí kẹ́ yóò bìnrin tó bá yí bọ́jà lè bá bu rẹ̀ tí géèrè bẹ́ẹ̀ ti sáwọ́jì ha ní ilé tí èsèlé ọkọ ẹ̀ ilà hàtàkàtì àṣetọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ha wà bẹ́ẹ̀ náà ha àfi kí ọlọ́run ọba kó tú àṣírí tí ń bẹ láàrin rẹ̀ àtọ́lọ́ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni ẹ̀ṣẹ̀ ńlá ni tí wọ́n bá gbà yàn lálejò sílé yí káṣẹ̀ wá pé báyá èèyàn fẹ́ sùn tó dáa ní kíyàn wà ní jàlùbáwò kíyàn dẹ̀ tilẹ̀kùn eléyìí yóò jẹ́ kí torí pé ilé yín kọ wà ilé òǹlé ni látara bẹ́ẹ̀ èèyàn máa ṣe àlọ́run bá wa nínú àwọn ìwọ̀ tẹ̀síwìrù ṣúra àtàbìta kóbìnrin ọmọ ya fọ́tò àbí kóbìnrin ọmọ gbà kí wọ́n máa ṣe fídíò rẹ̀ bóyá ń yà fún rẹ̀ nínú ilé ni o àbí wọ́n ń ṣèjọ bóyá ń ṣe àbí kò máa àbọ̀ wà lóun nìkan ọkàn wò pé òun fẹ́ máa ya fọ́tò ara òun fọ́tò yíyà oye bí ìbá jẹ́ pé ọba bọ́ sí túláàsì èèwọ̀ nínú ẹ̀sìn Islam anabi na aṣáájú náà ṣe àdáàbà yọ malikiyama alimusowiro anabi ní anú àwọn tí ìyá wọn lágbára jùlọ alikiyama ó náà làwọn tí wọ́n máa ń ya fọ́tò tí wọ́n máa ya fọ́tò yìí irú fọ́tò ó kó gbogbo fọ́tò tí wọ́n bá ti yà sínú àti èyí tí wọ́n fọwọ́ yà àti èyí tí wọ́n fi gíyà àti èyí tí uh, wọ́n fi òkúta yà àbí amọ̀ àti tí wọ́n fi kámẹ́rà yà àbí fóònù ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí ó ti sọ obìnrin di aláìlẹ́sìn mọ́ látara bẹ́ẹ̀ kí wọ́n mọ̀ bí mo ṣe rí yọ́ máa ya fọ́tò yọ́ máa sẹ́ndì ẹ̀ yọ́ wà ní òde wọ́n máa ṣe fídíò rẹ̀ eléyìí ọ̀dà ọlọ́run ní ká rejú bóòlù ọ̀sẹ̀ wá gbé fọ́tò rẹ̀ tọ́mọ̀ wá sẹ́ndì ẹ̀ sáwọn èèyàn tẹ bá rí whatsapp ẹlòmíì lọ́lọ́run lo whatsapp ẹ̀ rí ìjọ gbé fọ́tò rẹ̀ síbẹ̀ ọlọ́run ní kí wọ́n rejú ìwọ́n gbé fọ́tò fún gbogbo ayé ká máa wò nínú àwọn èèwọ̀ mushahadatul aflam wal aghani òun náà ni ká máa wo fíìmù àwọn fíìmù tó ní ṣe pẹ̀lú ìbàjẹ́ wal aghani àbí ká máa gbọ́ orin bóyá èyí tí wọ́n ń ṣe nínú tẹlifíṣàn ni àbí lérí fóònù wa ìtọ́jú kọ́ lọ́wọ́ bá aláwo ṣe ilé wọ̀ òun náà ni pé kò sẹ́ni obìnrin tí ó máa wo fíìmù tí ò ní máa wo ọkùnrin ọlọ́kùnrin ọlọ́run sì ní kulli lil mu'minati yaghdudna min absarihinna wa yahfadna furujahunna ọlọ́run bá ń sọ fún àwọn obìnrin kí wọ́n rẹ ojú wọn ńlẹ̀ kí wọ́n lè bá lágbára láti ṣọ́ abẹ́ wọn ìtumọ̀ ẹni pé wọ́n ní kí wọ́n rẹ jú ńlẹ̀ wọ́n ní kí wọ́n rẹ jú ńlẹ̀ bóòlù ti fẹ́ wo fíìmù tó fi rẹ jú ńlẹ̀ káti wá pé eréṣiṣẹ́ àwọn fíìmù burúkú táwọn kèfèrí tí wọ́n ń gbé sílé ayé ń kò sẹ́nìkan tí ó máa wo drama àbí tí ó máa wo fíìmù tí ò ní rí òhù ọkùnrin tí ò ní máa wo ọkùnrin ọlọ́run ti ṣe léèwọ̀ fọ́nù Kùránì Kini ìmọ̀ ń ba ìwà jẹ́ ìmọ̀ ń bẹ̀sìn jẹ́ ìsì máa ń ba àkídà ìmọ̀ ń ba ìgbàgbọ́ jẹ́ ẹlòmíín sì ń gbọ́ orin náà dì sí orin gbogbo tí wọ́n bá orin tí wọ́n bá ti kọ tí wọ́n bá ti lo musical instruments ìlú gángan piano èèwọ̀ ni Ànábì ní la yakunanna min ummati aqwam Ànábì ní àwọn ìjọ kan wọ́n ń bọ̀ nínú nínú àwọn ìjọ mi wọ́n ń bọ̀ nígbẹ̀yìn ayé yastahilluna al-hira wọ́n ṣe owó ká gbowó lọ́wọ́ ọkùnrin tí èso kọ wa àbí lọ́wọ́ ẹni tí ọ̀lẹ́tọ̀ sí wa tọ́jẹ́ pé ṣìnà lọ́dà wọn pọ̀ alihira nìyẹn anabi ni èèwọ̀ ni wọ́n dẹ̀ sọ́ dẹ̀ tọ́ nígbẹ̀yìn ayé tọ́jẹ́ pé ìyá gan yóò máa gbowó lọ́wọ́ boyfriend ọmọ rẹ̀ tí boyfriend tí ó máa gba sọ́ọ̀bù fún ìyá arábìnrin yẹn ọmọ ò tí máa rì kò dẹ̀ sí ìṣètọ́tọ́fẹ́ lọ́lé ọkọ arákùnrin kan máa wá bá a lásìkò ọmọ yẹn ọmọ arówó ń bẹ yọọ mọ fáwọn òbí rẹ náà ń bẹ ìjọba ń ní àlẹ́hẹ́rà nìyẹn ànábì ni èèwọ̀ ni yọ padà di ẹ̀tọ́ nígbẹ̀yìn ayé nítorí pé yọ gbajúmọ̀ lọ́dọ̀ àwọn èèyàn èèwọ̀ sí ni wọ́n wàá fẹ́ sọ ọ́ dẹ̀tọ́ wàlẹ̀ harira àbí ká máa wọṣọ harir wàlẹ̀ maazir àbí ká máa gbọ́ orin ká máa gbọ́ orin ànábì ni èèwọ̀ ni àmọ́ ní tọ́wádìí gbẹ̀yìn ayé yọ̀dà ẹgẹ́ gbà tọ́lọ́wọ̀n ò muharamat tọ́lọ́wọ̀n bá sí òun náà ni anamima wàlẹ́gìbà òun náà ni káwàtàjọ obìnrin ká mú òfófó níṣẹ́ àti ọ̀rọ̀ ẹ̀yìn àti ká máa kẹnu bọ tí ó kàn wá nínú ìgbésí ayé ọmọ ìyá wa eléyìí gbajúmọ̀ lọ́dọ̀ àwọn obìnrin gan kọ́dà àwọn tí a rò yé wọn àṣetáni ń baṣẹ́ wọn jẹ́ lábala ìtànsọ yìí níjọ́ ń pè ní nàmímà òun náà ni kéèyàn máa gbé ọ̀rọ̀ èyí tí wọ́n pè ní òfófó ni kéèyàn gbé ọ̀rọ̀ kéèyàn gbé ọ̀rọ̀ látọ̀dọ̀ ẹnìkan lọ lè bá ẹnìkejì láti lè bá dàrin wọn rú ó gbé ọ̀rọ̀ báyìí ó lè bá yẹn lé ó wá sọ ọ̀rọ̀ fẹ́ nìyẹn nígbà tó sọ tán ẹni tó gbọ́rọ̀ rẹ̀ wá àárín òun ti dàrú nígbà tó sọ̀rọ̀ yẹn ni wọ́n pè ní nàmímà àdẹ́bìnrin láàyè àdìkúlù jannata ẹni tí bá funfun ti ni lọ ọlọ́run padà wá fi àmọ́ àlègíbà ni ká máa sọ̀rọ̀ ẹ̀yìn ká máa bàyàn jẹ́ lẹ́yìn ká máa bàyàn jẹ́ ẹni bá ń ṣe tí ọ̀dà lọ́ọ̀lẹ́ bá kọ́ sàlàyé fún kété pọ́ mọ̀ bàjẹ́ ní tí ọba sì kàn ọ́ nínú ọ̀rọ̀ ọlọ́rọ̀ mọ̀ máa dá sí i ká wá péjọ ká jòkólẹ̀ ká máa wá discourse ọ̀rọ̀ ọmọ ìyá wa ní ti bàjẹ́ ẹ̀ṣẹ̀ ńlá ni wọ́n tó bá dé àlìkíyàmọ̀ wọ́n ní gbogbo àwọn tí wọ́n bá dúkòó rọ́lùyàn àbí wọ́n fìyàn sí yẹ̀yẹ́ àbí wọ́n fìyàn sí yẹ̀yẹ́ wọ́n tó bá dojú àlìkèyàmà ọlọ́run ọba aláwọ̀ yọ dédé òfófó àti ọ̀rọ̀ ẹ̀yìn tí wọ́n sọ yẹn dédé rẹ̀ ọlọ́run ó yọ ohun tó bá ṣe dédé rẹ̀ nínú ìjọsìn wọn ọlọ́run wá fi sínú fáìlì àwọn tí wọ́n sọ̀rọ̀ wọn lẹ́yìn bẹ́ẹ̀ lómi ṣe ń kírun tí ń gbà wẹ̀ yín sìn kò sí nǹkan kan fáìlì ẹ̀ mọ́ látara ká máa rojọ́ ọlẹ́jọ́ ká máa rojọ́ ọlẹ́jọ́ ká máa fẹnu yẹ̀yẹ́ ọmọ ìyá ẹ̀sìn àbí ká máa sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn láti ba tiẹ̀ jẹ́ ká lè jìnnà sí eléyìí wọ́pọ̀ láàrin àwọn atajọ́bìnrin nínú àwọn èèwọ̀ táwọn afáàkà síbi òun náà rọ́ọ̀fù kí obìnrin ọkọ̀ láì ṣe pé ó ní rízìn tẹ́sìn faramọ́ kọ́kọ̀ jálẹ̀ ipe ọkọ òun súnmọ́ òun gbogbo obìnrin tọkọ rẹ̀ bá ti ní ọyá kó òun súnmọ́ ó di ọ̀ràn àyàn lérí ẹ̀ àbí tọ́ bá rẹ̀ àbí ń ṣe haid nìkan ló kù Ànábì ní idha da'a ar-rajulu imra'atahu ọkùnrin tó pe ìyàwó ẹ̀ ila firashi ó ní kó máa bọ̀ nínú ibùsùn rẹ̀ fáàbátí arábìnrin wa kọ̀ jálẹ̀ àléhà arábìnrin yìí ọkọ̀ jálẹ̀ ọkọ rẹ̀ inú wa ń bínú sí láàánátì ha alìmàláìka hátà hátà tó ha àwọn màláìka ọlọ́wọ́n bọ́ pa wọn láṣẹ ká máa ṣépèlé arábìnrin náà òfin ma nínú mi yàrùbọ̀ títí tí inú yẹn ó fi yọ ilé ọba ti yọ wọ́n sì máa náà ìmọ̀láwọn mọ̀láyíkà àpapọ̀ mọ̀láyíkà ọmọ sí pèlè yàn yóò dá kéèyàn fura sáárín yàn nínú àwọn ìwọ̀ tẹ̀gìyìrù kálíkìlá òun náà ní ká máa yí ìdẹ́dà ọlọ́run padà lẹ́ni gbogbo obìnrin lọ́fẹ́ soge gbogbo obìnrin lọ́fẹ́ soge oge dáa púpọ̀ kéèyàn fọnu kéèyàn wẹ̀ kéèyàn para kéèyàn fi nǹkan àwọn pàfúmù olóòórùn kéèyàn fi sára nínú ilé ni o obìnrin ò mú jáde o nínú ilé ọlọ́run fẹ́ ká gbé gbèsè ayé àlàáfíà kọ́dọ̀ ọlọ́run ní kóbìnrin ọmọ dílé sára rẹ̀ àmọ́ àti nkọjá àlà ara àwọn àkọjá àlà wa òun náà ní ká máa bóra ọlọ́run fún ọláwọ̀ dúdú dúdú tó dáa ni ọwọ́ fẹ́ di pupa látara bẹ́ẹ̀ oye ọlọ́run ọba ọmọ bínú sí yàn àbí kéèyàn ọlọ́dẹ ṣe sọ́jírì wípé àyà òun ò tí tóbi tó òun fẹ́ kó tóbi jù bẹ́ẹ̀ lọ àbí ẹ̀yìn òun kéré òun fẹ́ kó bá òun fán kó tóbi jù bẹ́ẹ̀ lọ gbogbo eléyìí iṣẹ́ èṣù ni ọlọ́run sọ ní Kùránì ó ní la ọlọ́run bá ní èṣù gan ló lérí wájú ọlọ́run nígbà tọ́lọ́run lánàá rẹ̀ tọ́lọ́run gbé kó lálìjánná ó ní èmi o èyí máa pàṣẹ fún àwọn ọmọ èèyàn èyí máa pa wọ́n tí wọ́n fi yapa ẹ̀sìn rẹ̀ fala wọ́n máa wá yí ìdẹ́dà rẹ̀ padà ìdí wọ́n lọ́n dá sí wọn lá wọ́n làwọn ò sí kíni wọ́n làwọn ò fẹ́ wọ́n làwọn tọ́rọ̀ bá rí báyìí ẹnì kọ̀ọ̀kan wa yọ̀dà ká lè jìnnà sí kọ́lọ́ mọ́sẹ̀ sànú wa ara yìí máa yí ìdẹ́dà ọlọ́run padà òun náà ni ká máa so irun márùn láàánà lọ́ọ̀lùwà ṣílá tàwọn mustawsila anábì wa muhammad sallallahu alaihi wa sallam anábì ní gbogbo èyíkéyìí obìnrin tí máa ń sorun márùn àbí ẹni tó ní ká bá wọn so ẹni tí ń so nìyá onídìrí mùsítáwùsílà ni ẹni tó ní ká bá wọn so lérí ànábì lọ́wọ́ wọn bá ṣépè láwọn méjèèjì bóyá irun ọmọ ẹ̀dá èèyàn náà ni o àbí irun tó jẹ́ pé wọ́n ṣe é náà pè ní ṣáàrù sinai irọ́ attachment yẹn àwọn yẹn wọ́n ṣe irun èèyàn àmọ́ wọ́n ṣe ọwá jọ irun èèyàn kódà àwọn àlùfáà wọ́n tún ka òwú náà kún òwú tó jẹ́ pé òwú náà yọ jọrun lọ́ọ̀kan yọ jọrun wọ́n ní kéèyàn ó jìnnà sí kéèyàn ó jìnnà sí àfọwà muhammad bin muhammad al-mukhtar al-shinqiti nínú àwọn àlùfáà wa wọ́n ní al-khuyut wọ́n ní òwú táwọn obìnrin máa ń so márùn yẹ dakhilan fil wasf òun náà ti wọnú ìmàsùn nǹkan márùn ẹjẹ́ àjìnà sí kọ́lọ̀ mọ́sẹ̀ ìsànú wa àwọn àrà tá a fẹ́ràn dá ọ̀pọ̀ rẹpẹtẹ bí kéèyàn wá dirun kọ́lọ̀ mọ́sẹ̀ pèlè lọ. alẹ́ náà ni aliwáṣu aliwáṣimu wọnàms òun ni kéèyàn máa ya tàtún sára èyí tó máa fa abẹ́rẹ́ àti iná èyí tó gbajúmọ̀ láwùjọ lẹ́nu èèwọ̀ ni làánà Allahu lè wá ṣìmáàtì wal mustawṣimat àdìsí wa lérí ẹ̀ ànábì ní ọlọ́run bá ń bínú sáwọn tí wọ́n bá ń ya tàtún sára wal nāmisāti wal mutanammisāti àtàwọn tí wọ́n bá ń fárun péńpéjú yóò fa ti ọlọ́run bá kú mbẹ́ yóò wá tọ́tì ẹ̀ síbẹ̀ bẹ́ẹ̀ bá rí náà rí i pé kò ní jọyàn mọ́ ọ̀tọ̀ ní tí ó ọlọ́run ní alā ya'lamu látara bẹ́ẹ̀ èèyàn máa rí ìbínú ọlọ́run ìjà lè change irun wa sí kọ́lọ̀ míì àwọn tó bá jẹ́ pé a ewu lérí anabi ni gayuru ahada shayba wọ̀dìtẹ́ni busawad ẹ máa ẹ lè change kì í sọ̀rọ̀ àyàn ni bàtà ẹ láǹfààní láti change ewu eré yín sí kọ́lọ̀ tó bá wù yín àmọ́ kò ẹni tí ò wá léwu lérí náà lè irun eré pẹ̀lú kọ́lọ̀ mi wọ́n ní kò burú láti change irun rí ẹ̀ sí kọ́lọ̀ tó bá wù àmọ́ kò gbọ́dọ̀ jẹ́ pé yín fi ń kọ́ṣe àwọn kèfèrí mọ́jẹ̀mú tó wà bẹ̀rù kò gbọ́dọ̀ jẹ́ pé yín fi ń kọ́ṣe àwọn kèfèrí tabasi wo orí nẹ́ẹ̀tì lẹ́nì àti ara táwọn èèyàn ń dá táwa náà rí ẹ rí i pé àwọn aṣẹ́wó àwọn àwọn òǹranù àwọn òyìnbó àwọn ni wọ́n ń dá àwọn ara yẹn kò ní dagẹ́yìn náà wá wò pé ah, òyìnbó lókùn tóun fẹ́ jọ kèfèrí lókùn tó ń fẹ́ jọ òun fẹ́ kán rí òun yí kèfèrí ṣe rí man tashabbaha bi qawmin fahuwa minhum anẹ́mìtẹ́ máa ń kọ́ṣe àwọn àjọ kan ọlọ́run ó sì àwọn ẹni yẹn ọlọ́run ó sì mọ́ wọn ni ká jìnnà sí kọ́lọ́ mọ́sá ìfẹ́rí jìn wá deadlock nínú sharia Islam kéèyàn sọrun di irun dada kéèyàn sọrun rẹ̀ di irun dada látara pé òun fẹ́ sóge wọ́n ní ká jìnnà sí nílẹ̀ Yorùbá nínú àṣà tiwa ẹni tó ya dáadáa eh, kò sẹ́ni tí ó rí tinú rẹ̀ ó dùn bóòlù èèyàn ṣe wá fẹ́ sọ irun tọ́lọ̀ ń tó da irun tó ti da èèyàn fẹ́ sọ di irun tí ò da ma wọn lélẹ́yìí náà ká jìnnà sí abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àdéparí ọ̀rọ̀ mi òun náà ni ìsìyánu zauj òun náà ni ká máa ṣe ọkọ wa ká máa ṣe ọkọ wa ká máa gbéra ọkọ ìmọ̀tẹ̀lẹ́ àti ọkọ̀ yẹn èèwọ̀ ni o ọlọ́run bá aláà ó ní fasọ́ọ̀lì háàtù ọlọ́run níṣẹ́ rí àwọn obìnrin dáadáa kọ́ ní táàtù wọn náà làwọn tí wọ́n máa ń tẹ̀lé àṣẹ ọkọ wọn àrìjálù kọ̀ wà múna alẹ́ nìṣá ọlọ́run bá ní ẹ̀rí àwọn ọkùnrin àwọn náà lọ ga fún ẹ̀yin obìnrin àgbé wọn lékè yín àwọn láṣẹ ní olùmójútó yín kọ̀ wá ní dakóbìnrin kan kọ́ wá fẹ́ sọ ara ẹ̀ dọ́kọ́ tó bá fẹ́ máa sọ ara ẹ̀ dọ́kọ́ ó máa pàṣẹ fọ́kọ́ ó ní ní nítorí bá sọ lẹ́gbọ́dọ̀ ṣe ìwà burúkú ni kódà ká wà lábẹ́ àṣẹ ọkọ wa ká sì máa tẹ̀lé àṣẹ ọkọ wa anábìrì arábìnrin kan ó ní àgáàtò zaujida ant ẹlẹ́sìn ni anábìrì ni sọ lọ́kọ ó ní bẹ́ẹ̀ ni òun lọ́kọ kéfà àǹtì lahu báwo ló ṣe wá ń ṣe pẹ̀lú ẹ̀ ó ní má àlùhù illa ma àjẹsítò àníwò kò sí àṣẹ tí ń pa mí dèmi ẹ̀tẹ̀lẹ̀ kò sí tó ní kí n ṣe dèmi ṣe àfi tí ìbálágbára lókun anábìrì ni fanzori aina àǹtì mínìhà ìtọ́sọ̀ yẹn mo ti gbọ́ àmọ́ lèmi ara rẹ̀ wọ́n náà lọ́lẹ̀ wo ipò tọ́ wà lọ́dọ̀ ọkọ rẹ̀ bọ́ ń tẹ̀lé àbọ̀ tẹ̀lé fàyín na òun náà rúkì wa jannatuki ó rí ọkọ rẹ̀ yẹn òun náà ni àlìjánná rẹ̀ òun náà ni iná rẹ̀ ìtumọ̀ ẹni pé tọ́wọ́ fẹ́ wà àlìjánná máa lọ lè tẹ̀lé àṣẹ ọkọ tọ́ bá ti tẹ̀lé àṣẹ ọkọ ọwọ́ náà kò tó wọ àlìjánná wọ́n lẹ́sẹ̀ tọ́jẹ́ pé yóò mú yàn wọ́n náà ó ti kú lẹ́sẹ̀ kéékèèké ó ti di kabiratun min kaba'iri dhunub ó ti jẹ́ ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹnu wọn bá ti yá sọ yìí kọ́lọ́ mọ́sá jọ sáǹfààní fẹ́mi tí mo sọ àtàwọn fámìlì tèmi náà kọ́lọ́ jọ sáǹfààní fẹ́yìn náà subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa alaykum wa rahmatullahi wa barakatuh jazakumullahu khairan